بسم الله والحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin káàkiri àgbáńlá ayé ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam mo kí yín ní kíkí ti Islam òní ni alẹ́ júmọ́à mọ́júmọ́ ọjọ́ júmọ́à déètì òní ni twenty eight oṣù kọkànlá ọdún 1442 mo kí wa bá mo kí wa káàbọ̀ sí ìkànnì wa yìí. mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ní alẹ́ tòní. ìdánilẹ́kọ̀ọ́ wa tòní yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ṣe ní àná. àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa ti alẹ́ tòní òun ni mo pè ní ìhà tí mo kọ sí àwọn oníbídíà wọ̀nyẹn ìhà tí mo kọ sí àwọn oníbídíà wọ̀nyẹn. ṣe rí ọ̀rọ̀ ó jẹ́ nǹkan tí ó lágbára púpọ̀ àmọ́ àdúrà wa ni pé kí Allah subhanahu wa ta'ala kó máa darí ahọ́n wa síbi dáadáa tá a bá ti ń sọ bákan náà. kí Allah máa darí ìgbọ́ràn wa sí ibi dáadáa nínú ọ̀rọ̀ tí a bá ń gbọ́. láàrin àná sí òní lórí kí ló fà á tí a fi ń gbéra wa tí a fi ń fi ọlọ́pàá gbéra wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn. àwọn kọ́mẹ́ǹtì ti pọ̀ àwọn míì wọ́n sọ̀rọ̀ nísọ̀rọ̀ ẹni tí kò mọ̀ nípa nǹkan tá à ń sọ ẹlòmíì sọ̀rọ̀ nísọ̀rọ̀ ẹni tí ó mọ̀ nípa nǹkan tí à ń sọ. àmọ́ àwọn mẹ́ta kan wọ́n pè mí ẹnìkan pè mí àwọn méjì wọ́n fi voice note ránṣẹ́ a padà wá bára wa sọ̀rọ̀. ní ti ẹni àkọ́kọ́ ọ̀rọ̀ tiẹ̀ ni ó simple jùlọ èsì tiẹ̀ ló simple jùlọ ẹni yẹn pè mí ó ní ó yẹ kí n pe Malam Yusuf adepoju pé kí wọ́n jáwọ́ nínú fífi ọlọ́pàá gbé. arákùnrin tí wọ́n pè ní yes alunaka ó ní àbí èmi náà fara mọ́ bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń fi oríṣiríṣi ọlọ́pàá gbé yes alunaka mo wá bi ẹni léèrè pé ǹjẹ́ o gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe ní àná ó lóun gbọ́ díẹ̀ ń bẹ́ẹ̀. mo ní yóò sunwọ̀n kó o gbọ́ lódìdí o nítorí pé pẹ̀lú ọ̀rọ̀ àná tí mo sọ ó ti fi hàn wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní àyè láti gbé ẹnikẹ́ni tó bá bà mí lórúkọ jẹ́ lọ sí. Si ilé ẹjọ́ tàbí kí máa fi ọlọ́pàá gbé e. pàápàá jùlọ láàrin àwọn tí a jọ ń pera wa ní mùsùlùmí. tó bá gá sí pọ́ńtì nǹkan ń fẹnu ara rẹ̀ sọ ni tí ò mọ competition síjọba lórí mi ìmọ̀ wòran ni. èmi ó sì sọ fáyé wípé orúkọ tẹ́nì yìí pè mí kì í ṣe tèmi o mo wá ń sọ fárákùnrin wípé kó lọ sórí péèjì mi yóò rí àkọlé kan tí mo ti ṣe níbi oṣù mélòó sẹ́yìn ìhà tí àwa mùsùlùmí alùsùnà kọ sí Boko Haram ohun tó sì bí àkọlé yẹn náà ni pé nígbà tí àwọn oníkùránì yes alunaka àwọn jackmal àwọn abibu marikas àwọn àwọn mubarak saidi mubarak tí wọ́n ń pè wá ní boko haram nígbà tí mi sì ṣe boko haram mo jáde mo clarify issue mo ní èmi kì í ṣe boko haram àti pé ìhà táwa kọ sí Boko Haram àwa mùsùlùmí alùsùnà ni pé a kọ̀ndẹ́ẹ̀mù ìlànà wọn kódà káwọn Boko Haram máa pera wọn ní alùsùnà ìyẹn ò justify ṣíṣe Boko Haram fún anybody àwọn kọ́ ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ́ alùsùnà láyé àwọn tó jẹ́ ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jẹ́ alùsùnà láyé they were not Boko Haram so táwọn eléyìí bá wá sọ yìí pé ẹn tíra ibùnú tẹ̀míyà làwọn kà làwọn fi di boko haram ẹn tíra sheikh muhammad abdulwahab làwọn kà làwọn fi ṣe làwọn fi di boko haram ayé ti ń ka tíra sheikhul islam ibùnú tẹ̀míyà sheikhul islam muhammad abdulwahab síwájú kí wọ́n tó bí shekawu wọn ò become Boko Haram tí àwọn bá wá kà á lónìí tí wọ́n sọ pé àkìdá àtàwọn ni àkìdá alùsùnà tíra táwọn sì ń kà ó ní tíra àwọn àfáwa méjèèjì yẹn ibẹ̀ ni àwọn ti rí Boko Haram kí wọ́n kóòtì péjì tí ọ̀kan nínú àwọn àfáà yẹn tó ti sọ wípé kéèyàn ó di Boko Haram wọ́n ti wọ́n ti ṣi tí àkà wọ́n ti ṣi tí àké àwọn èèyàn ti ń jẹ́ alùsùnà lórí ilẹ̀ ayé ó ti lé ní ẹgbẹ̀rún kan ọdún tí wọ́n ti ń bí a the name alùsùnà wal jamaa amadu bunu taimiya ọba ayé lórí pé àwọn kan jẹ́ alùsùnà ni sheikh muhammad abdulwahab rahimahullah òun náà bá ayé lórí pé àwọn kan jẹ́ alùsùnà ni wọ́n sì dé ayé lásìkò tiwọn àwọn náà sì jẹ́ mùsùlùmí alùsùnà ohun tí ń jẹ́ boko haram kò ṣẹlẹ̀ rí nínú ìtàn Boko Haram the emergency of Boko Haram ó bẹ̀rẹ̀ ní Nàìjíríà ní two thousand and nine so tẹnìkan sọ wípé alùsùnà ni òun òun ka tíra Sheikh Muhammad Abdulwahab òun ka tíra um, Ibn Taymiyyah kálọ̀ bá ní kẹ́ gbogbo wọn lápapọ̀ pé òun ló sọ òun di Boko Haram. ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ọ̀rọ̀ ọmọ tó lọ iléèwé tó ní ìwé tóun kà ló sọ òun di oníhòòhò tó ní ìwé tóun kà ló sọ òun di ẹni tí ń mugbó sóun nìkan ló kàwé ni tọrọ tiẹ̀ fi ayíwọ́ ṣé àwọn ṣèkáwù group sáwọn nìkan ni wọ́n ń ka tí a ebúnú tàìmí yà ni. sáwọn nìkan ni wọ́n ń ka tíra Muhammad Abdulwahab ni definitely àwọn ti ṣi tí àké ti wọn nìyẹn ẹmbáàsì ti ṣi tí àké rádaràda náà ni ó mọ báká pé àwọn wá di oní Boko Haram ìyẹn ò wá sọ wípé káwa wá ti torí yẹn wá sọ pé àwọn èsì alùsùn náà. rárá o ayé ti ń ṣe alùsùnà káwọn boko haram tó délé ayé now mo wá ń sọ fárákùnrin wípé bẹ́ẹ̀mi ṣe fọ èsì fún àwọn tó pè mí ní boko haram nìyẹn mi ò gbé wọn lọ sí àgọ́ ọlọ́pàá mi ò sì gbé wọn lọ sí kóòtù ok mo tún wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ lánàá pé kí ló fa fífi ọlọ́pàá gbéra wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn mo dẹ̀ identify àwọn nǹkan mẹ́rin mo dẹ̀ sọ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kì í ṣe igun àwa alùsùnà nìkan ni mò ń bá wí bí mo ṣe ń pe àkíyèsí àwa alùsùnà náà ni mo ń pe àkíyèsí àwọn tí wọ́n jẹ́ ìdàkejì wa tí wọ́n tí wọ́n jẹ́ alùlìbídíà. mo dẹ̀ sọ́nú ọ̀rọ̀ wípé kéèyàn parọ́ ọ̀ràn ni kó tó wá tayọ ẹnu ààlà lórí lórí irọ́ yẹn ọ̀ràn míì ní lọ́tọ̀ ìyẹn ni àwọn oníbídíà ń ṣe. nígun ọ̀dọ̀ tiwa ká òdodo dáadáa ni ṣùgbọ́n àgbọ̀dọ̀ tayọ ẹnu àlà àgbọ̀dọ̀ tayọ ẹnu àlà tí ẹ bá gbọ́ pé àáfàá súnà kan o wọ́n ń fọlọ́pàá wá káàkiri ọ̀nà tó gbàgbé ọ̀rọ̀ kalẹ̀ ó ti fẹ́ tayọ ẹnu àlà ni tó bá sọmọ ní ọ̀wọ́ orúkọ títí àpè ẹnìkọ̀ọ̀kan wa ẹnìkan ò ní í gbé e àmọ́ tó bá ti ń di wípé orúkọ tí ó dúró fún crime ní orílẹ̀-èdè nàìjíríà ló ń lò fún àwọn ẹni yẹn kò lo orúkọ tẹ̀sán pé wọ́n mọ́ ìkọjá ẹnu àlá ni. bí àpẹẹrẹ ní ìsìn àárẹ̀ àfa àsúnà lórí kó fẹ́ẹ́ ó fẹ́ sọ̀rọ̀ tako àwọn bídíà tó pè mí ní four one nine the word four one nine orúkọ tí òfin ti ń bẹ lábẹ́ rẹ̀ òfin tó jẹ mọ́ oníjìbìtì ni nígbà tí ẹni tí wọ́n bá pè ní four one nine nínú bídíà tó sì mọ̀ kóhun èsì four one nine so ẹni kó gbóǹtì lọ sí kóòtù ni. tá a sì wá rí àyà kan tàbádìsì kan tó pẹ̀ nìkan ní four one nine ó ló kọ tẹ́sìn pè wọ́n ó kọ tẹ́sìn bá pe àwọn èèyàn òní ẹ̀jẹ̀ á lò ká má fi tiwa kún àkíyèsí tí mò ń pè wá sí nìyẹn. ẹni ìwá ni ó yẹ kí n pe malam Yusuf kí n sọ fún wọn pé kí wọ́n jáwọ́ mo ní rárá o rárá ìjókòó tí mo ṣe lánàá mo ti send ẹ̀ sí Malam Yusuf mo dẹ̀ tún mẹ́sẹ̀gì wọn wípé èmi ò ní tẹ́sì nínú pé kí n gbé yẹ́sẹ̀ àlùnáka lọ sí kóòtù tèmi lèmi sọ. ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ pé sẹ̀mí wáfìlì kìsọ́ọ̀s wáfìlì kìsọ́ọ̀s hayatun ya ulul alibab. níbi ká gba ẹ̀san lára ẹni tó bá ṣẹ̀ wá ìṣẹ̀mí ń bẹ ń bẹ ẹ̀yin onílàákàyè ìyẹn ni pé òfin ìgbẹ̀san wà tí aláwo gbé kalẹ̀ pé tí wọ́n bá ṣe báyìí sí ọ gbẹ̀san irú ẹ̀san tó sì gbà ò nìyí. bá a ṣe wá rí òfin ẹ̀san gbígbà la tún wá rí òfin ìyááfí onítọ̀hún pé àlèyááfí ẹni tó ṣẹ̀ wá àtá tó fi dé orí pé tẹ́nìkan bá pa ẹni wa tí ó jẹ mọ́ ká gba owó ẹ̀mí ẹ̀sìn tó fààyè ẹ̀ gba àwọn wàlíyù aláìsí pé kí wọ́n yọ̀ǹda so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà pásánà sí ẹnì kọ̀ọ̀kan ni èmi sọ ti tèmi ni wípé èmi ò lè gbé ẹnikẹ́ni lọ sí kóòtù tó bá pè mí ní orúkọ tí ò dáa ẹ̀yin ẹ wo gbogbo àwọn ní bídíà yẹn tí má fẹ́ bí wọn lọ sí kóòtù mo ní àwọn fídíò wọn kan lọ́wọ́ tí wọ́n ti pè mí lóko tí kìí ṣe tèmi. ṣùgbọ́n gbòòrò ga sí pé option méjì ló wà ńlẹ̀ option pé a lè gbẹ̀san option pé a lè fi a lè fi tọrẹ ẹ ká fi tọrẹ ká sì ń sọdákọ̀ tẹ́mi sì mú option ti sọdákọ̀ tẹ́nìkan sì mú option ti ìgbẹ̀san mi ò lè mi ò lè dí malam yusuf lọ́wọ́ láti gbẹ̀san lára ẹni tó bá ṣẹ̀wọ̀n ṣùgbọ́n èmi lè sọ sáǹdì tèmi pé èmi ń tèmi o èmi ò ní táìmù fún àǹfọlọ́pàá gbéra wa nítorí wípé mo wòye sí òfin nàìjíríà mo rí wípé tó o fẹ́ gba ẹ̀tọ́ rẹ wọ́n ṣe tán àti frustrate yẹn ẹjọ́ máa pò yí kóòtù ni ẹjọ́ máa pò yí kóòtù ni iṣẹ́ tí ń bẹ wájú tèmi fún ìsìláàmù ọ̀tá yọ kí n máa sọ pé mo fẹ́ gbé yẹ́sẹ̀ àlùná kàkan lọ sí kóòtù àti pé mo ti ní experience ọ̀rọ̀ kóòtù arákùnrin tí mo sọ kó kọ̀wé against anabi sallallahu alaihi wasallam tí mo gbé lọ sí kóòtù àròjọ fún bíi ọdún méjì àbọ̀dún mẹ́ta kí ló padà ṣẹlẹ̀ kò sí kókó gbogbo àsìkò tí mo fi ń lọ yẹn tí n bá fi ṣe nǹkan míì ń mọ̀rí tọ́ka sí pé ìwé tí mo fàsìkò yẹn kọ rèé o tí gbogbo àwọn èèyàn tí gbogbo àwọn èèyàn ṣàǹfààní pẹ̀lú ẹ̀ so mo rí pé nàìjíríà yìí láti gbẹ̀tọ́ gan wọ́n frustrate wọ́n pínyàn lẹ́mìí èmi ò wá ní táìmù fún yẹn ń tèmi tí malam yusuf bá ní táìmù fún mi ò lè di wọn lọ́wọ́ èmi sọ sáǹdì tèmi nìyẹn so ẹni ìwá fẹ́ kí n sọ̀rọ̀ kí n pè wọ́n kí n sọ pé kí wọ́n sì bẹ́ẹ̀ bọ́ mo ní nóò méjèèjì ló lẹ́tọ̀ọ́ òfin ẹ̀san gbígbà ó wà òfin ìyàáfí ìyàáfí ẹni tó ṣẹ̀gbà ó wà mi ò mọ dìgírì bí yẹsẹ àlùnáka bó ṣe ṣe ẹ malam yusufu tó àwọn ni wọ́n máa ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀. àmọ́ àní nínú ẹ̀sìn waṣẹ́ a lè gbẹ̀san a sì lè yááfì ẹni tó bá ṣẹ̀ wá èmi sì mú kí n yááfì ìyẹn báyẹn ẹnìkan tó wá ẹnìkan tó wá mẹ́sẹ̀gì mi nínú àmọ̀ wa dáadáa ó ní ọ̀rọ̀ tí mo sọ lánàá yẹn o òun ní àwọn ọ̀rọ̀ kan tó ń fẹ́ sọ lórí rẹ̀ lòun ní kò ń fún mi gbọ́ mo sì ní kó go ahead àpọ́nlé ni mọ́là awúsá làwúsá jẹ́ ṣebọ́nkálukú ló ní freedom of speech èmi sọ tèmi nìyẹn ẹ ń bá fẹ́ sọ̀rọ̀ lé lórí ìbá lọ gé e wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ kọ́mọ tún ní àbúrò ẹ̀ mọ́ sọ báyìí àbúrò ẹ̀ mọ́ sọ báyìí èèyàn mi ní nǹkan kan ohun tí mo mọ̀ ni pé hmm, ohun tó kálukú bá sọ ó dúró dè. ká má sì gbìyànjú àti fọra wa mọ́ nígbà tá a bá mọ̀ pé àwa náà jẹ̀bi. ká má sì sọ gbogbo ọ̀rọ̀ di pé mo gbọdọ fèsì mo gbọdọ fèsì kì í ṣe gbogbo ọ̀rọ̀ nìyẹn má ṣe fọ èsì rẹ nígbà tó bá ga sí sọ kì í ṣe pé ò nínú ẹ̀sìn ó lè sọ tiẹ̀ tààrà ìwọ náà táìtù ẹ̀ pé kí ló fà á fi ń fọ ọlọ́pàá gbéra wa sọ ọ̀nà tó gbà rí ayé ara bí wàhálà ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ọmọ mi sọ̀rọ̀ kan musa gbọdọ sọ̀rọ̀ lé wáì tí wò fẹ́ kan sọ̀rọ̀ tiẹ̀ kọ́ga sí pé ojú tí fi wu ọ̀rọ̀ yẹn torí la máa ń kírètì ọ̀tá díẹ̀ díẹ̀ la máa ń kírètì ìkórira láàrin ara wa táàsì eléyìí kan jebi bí ni kò sẹ́nìkan tó pe mí tó sọ wípé àbúrò ìmọ̀ ẹ sọ̀rọ̀ kan mo wá rí fọ́rọ̀ yẹn ó yẹ kí n ṣàlàyé àwọn kankan ní orí rẹ̀ ohun tí n sọ ni pé go ahead I don't mind go ahead tó bá dá sí wípé ìyẹn ni the best way the best step go ahead gbogbo àwọn tí ń gbọ́ wa kì í ṣe gbogbo wọn ni wọn ò ní làákàyè. mo sọ̀rọ̀ kan níjọ́ kan nípa ẹnìkan ẹnìkan sì bọ́ ọ̀ta ó sì tún ọ̀rọ̀ yẹn sọ ó gbé fúyẹ́ ó tún sọ. So ọ̀rọ̀ tó heavy ó sọ di light ó sọ di ntó fúyẹ́ ntó padà wá ti bẹ̀ bọ́ọ̀ta ó padà wá hàn sónítọ̀ náà wípé à mo fẹ́ sọ̀rọ̀ yìí lówelówe ni mo fẹ́ sọ̀rọ̀ yìí lówelówe àní mo sọ̀rọ̀ kan. nípa ẹnìkan níjọ́sí ẹnìkan sì bọ́ ọ̀ta gbogbo bí mo ṣe mú ọ̀rọ̀ yìí le ó sì dẹ́ ó dẹ́ ó dẹ́ ó dẹ́ ó dẹ́ mo sì ní òsì problem àmọ́rọ̀ tó dẹ̀ yìí ká ní kò dẹ́ lọ́jọ́ náà lọ́hùn ni ẹni tí mo sọ̀rọ̀ rẹ̀ kò tún ní padà máa ṣe ìṣe tá a fura sí lọ́jọ́ kìíní ẹ̀rọ àmọ́ tó wá jẹ́ kàyéfì ẹni tó wá di ọ̀rọ̀ ẹ lọ́jọ́ náà lọ́hùn òun náà ló tún wá ń padà wá ń sọ̀rọ̀ lórí ẹni yìí wípé kò yẹ kó o ṣe báyìí kò yẹ kó o ṣe báyìí ó ní tìyín ọ̀bá mà ti ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá ti fọ̀rọ̀ síbi tí mo fọ̀rọ̀ sí òun pé èyí ti ṣe tí ìbáṣepọ̀ ó ṣe wà láàrin ìwọ tó mùsùlùmí gidi àtẹlẹ́bọ.